ẹlẹ́ gbogbo ọmọ kóòtù òjìrè nílòkù káàkiri gbogbo àgbáńlá ayé mo lọ́kẹ́ ọ̀ka tí ń fún yín ṣe ẹ̀ka tí mo wá fi kẹ́yìn yìí òun là ń pè ní gbáǹkọ́gbì ìṣẹ́gun ọ̀tá ni òfò ní yálé mi o òfò ní yálé yín òfò ní yálé gbogbo wa o agbára Èdùà. Ìṣòro tí bá òkété tí fi káwọ́ lórí lórí ẹ nígbà alátẹ. Ogun ìṣòro ni kò ní bá gbogbo wa. Òfò tí bá ẹ̀fọ́ táyé fi somi rẹ̀ ló fò, òfò ní yálé wa. Bẹ́ẹ̀ni kan bá burúburú tó lóhùn ò ní sìn lẹ́yìn rẹ̀. Bọ́mọ rẹ̀ tí ń kú, láya rẹ̀ ó máa kú. Bébí rẹ̀ tí ń kú, òun gan sán kú òjijì ni. Gbìyànjú o ṣe é ṣọ́wọ́ ẹ tọ́jú ewé yánrin ẹ tú tegbòtegbò e, pẹ̀lú egbò díẹ̀ ni ẹ tú ọ̀pọ̀lọpọ̀ ìsáwùrú lọ́pọ̀lọpọ̀ òkété orí igbá tó káwọ́ lórí ṣe mọ̀ pé òkété tí àwọn alátẹ̀ńtà wọ́n ṣe tí káwọ́ lórí báyìí tọ̀pátọ̀pá yẹn òun lẹ́ẹ̀ Ṣé rí yánrin yìí, ẹ kò dà sínú ìkòkò, àbọ̀ wá bá nù ń bọ̀. Ẹ bọ yánrin yìí, ẹ bọ̀. Ṣé mo bá àwọn ìyá wa tí máa bọ ẹ̀fọ́? Ẹ̀fọ́ tí wọ́n máa ń bọ̀ láyé àtijọ́. Ìwọ tó bá ń bọ ẹ̀fọ́ láyé òde òní, ò ń da fítámì ara ẹ nù ni o. Ẹ bọ̀, tí ẹ bá ti bọ̀ lómi gbóná ẹ wà ẹ wà ẹ fún ẹ bá ti fún tẹ fún ẹ bá ti fún ẹ gbé omi rẹ̀ sẹ́gbẹ́ kan sákìtì ẹ̀fọ́ yẹn yẹ́rin yẹn ẹ kóhun náà sẹ́gbẹ́ kan òkété yìí ẹ mú jù sínú agbada ẹ ti mú jù sínú agbada egbò túdé lọ́pọ̀lọpọ̀ kí ni wọ́n fún yín egbò túdé lọ́pọ̀lọpọ̀ igi ńlá, èpo ọ̀bọ̀, ewé orúrù, ewé apá. Ṣé ẹ mọ̀ pé apá yìí oríṣi méjì ni? Apá apápá ń bẹ, apá apádò ń bẹ. Ẹ sá ti wá ewé apá. Ọ̀yẹ ẹ jo. Tẹ bá ti jo tán, ẹ wá mú ẹbu rẹ̀, ẹ pòó mọ́sẹ̀ ọṣẹ tẹ́ wàá pò mọ́ yìí ewé efinrin tẹ́ bọ̀ yẹn ẹ̀ gùn papọ̀ mọ́ ni papọ̀ mọ́ ọṣẹ yẹn ẹ bá ti á yẹn omi tẹ́ fi bọ ẹ̀fọ́ yẹ́rìn yẹn òun lẹ́ fi pò ó ẹ ẹ ń tẹ̀lé mi omi tẹ́ fi bọ ẹ̀fọ́ yẹ́rìn yẹn òun lẹ́ fi pò ó tẹ́ bá ti wá fi pò ó tán tó tó tó ṣe mẹ̀lẹ̀mẹ̀lẹ̀ dáadáa ẹ kó síbì kan ẹ máa bù ú ẹ̀ ẹ̀yin ẹ má sọ pé kéèyàn má ṣàṣeyín o ẹ má bẹ̀ ẹ́ o ṣùgbọ́n wọn náà má ṣàṣeyín tó bá ti ń wádìí ọmọlàkejì rẹ káàkiri ọkà gbáko tó bá ń lo iṣẹ́ yìí o iṣẹ́ yìí ó dojú ìjà kọ́ náà ni à wọ́n gan fúnra máa sọ pé ṣé wo fọwọ́ ara rẹ síra rẹ báyìí iṣẹ́ tó le ní í ṣe o ìṣẹ́gun ọ̀tá tó gbóná yanrinyanrin ọwọ́ àmì iṣẹ́ ìjọba wọn ò jí omi gan wò ọwọ́ ànípò òṣèlú wọn náà lò ó wọ́n ń bọ ọdúnlẹ̀ oko wọ́n ń bọ ọdúnlẹ̀ rẹ lò ó àwọn tẹ́ ẹ̀ ń jọ ń tajà ogun wọ́n pọ̀ lé ọ lórí lò ó ó dùpẹ́ fọlọ́run fúnra ara wọn wọ́n máa wá bẹ̀ pé pé nǹkan sà wọn àwọn fọwọ́ ara wọn sẹ́ àbí wọ́n bá jáwọ́ lọ́rùn rẹ lókù tó wọ́n sì bẹ̀ ọ́. mo kà á fún yín tó pé ẹnì kejì bá fògùn sínú kú tí n bá fi sínú bàbá tó ní tó bá fi sínú tó gbé lọ àwa ò ní rí un bá ọjọ́ ayé ẹ̀ náà lóye ti fi fún wa tó fàdúrà sí tá a ti ń ṣe ti ń dáhùn àwọn àgbàlagbà sábà ṣe ìfúnyàn wọ́n ṣe kalẹ̀ wọ́n á budí ẹ̀ fún wọn wọ́n ra budí ẹ̀ fún wọn máa lọ lò á lọ lò ṣùgbọ́n wọn kí ọ nílọ àwa fún yín ní sàárà kí sàárà ò lè bá bá wọn kí kí sàárà àtàdúà ó lè bá wọn náà ní tá a fi ṣe nìyẹn orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà ọmọ bíbí ìlú Ìṣẹ̀yìn ni mí ìlú Ìkòròdú ni mo tẹ̀dó sí nílùú Èkó láti Ìkòròdú garage owó mọ́tò ti lọ báyìí kò kọ́ ní Emily bus stop Emily street number fifty lẹ́gbẹ̀ẹ́lẹ́ lọ́yà ó tó bẹ́ẹ̀. ìwọ tó lè pe nọ́mbà mi ìwọ tí o fẹ́ bẹ̀ wá bóyá lára ọ̀pọ̀lọpọ̀ ohun ta ti fi sílẹ̀ èyí tó fẹ́ ṣe wà ń bẹ ṣùgbọ́n o ò ní táìmù fún un tó bá bẹ̀ wá bọ̀ ṣe. Ọgbọ́n tàbí o fẹ́ bèrè nípa ìrìnàjò ayé rẹ owó ló fi bèrè o, a sọ tó jẹ́ fún ọ. Tàbí ìwọ tó jẹ́ wípé o ra nǹkan táǹtà bóyá bí ọṣẹ kìnìkan ni nǹkan yòówù tó bá sá fẹ́ rà, ìwọ wá. Sọ mọ̀ di mẹ́ta. Tàbí ìwọ tó fẹ́ wọ private group, èmi náà fẹ́ join private group láti lè máa rí mi bèèrè bèèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí àjò tí ẹ ti fi sílẹ̀ àbí mo tún fẹ́ máa bèèrè nípa pé ewé báyìí ẹgbẹ́ iṣẹ́ wo ló ń ṣe, a ṣàlàyé fún ọ. Ten thousand naira ló fi wọlé, tó sì máa san ten thousand lóṣù. Ìwọ tó bá wà ní French country, ten thousand sefa ló fi wọlé, ó sì máa san ten thousand sefa lóṣù tó o bá ti lágbára rẹ̀ Aha, bó ṣe jẹ́ nìyẹn yọ yẹ wá o kò ní yé ẹ lẹ ọṣẹ tí mo wí fún yìí ọ wà lórílẹ̀‐èdè Benin eléyìí náà wà mẹ ṣùgbọ́n àṣọ fún yàn rí eléyìí tí mo wí yìí ó wà lórílẹ̀‐èdè àpò mẹ́wàá ni àpò mẹ́wàá ni ń bẹ lórílẹ̀ mi ìwà ṣe é tọ́pọ̀ wọn bá tó ń dó náà ni. Bẹ́ẹ̀ni, yóò yẹ ọ́, yóò yè mí náà ó. Ohun ta fẹ́, Ọlọ́run kó ṣe. Èyí lè jìnnà sí wa. Agbára Ọlọ́run títí Dimash. Sunday tí ń bọ̀ wá lọ́hùn, wọ́n ń pè ní Dimash. A pàdé lórílẹ̀ èdè Benin. Agbára Ọlọ́run nínú oṣù kẹsàn-án, ẹ jẹ́ ní orílẹ̀ èdè Cote d'Ivoire, ní Sodesi, Makassi, Abobo. Agbára Ọlọ́run yóò yẹ wá, kò ní yẹ ẹ lẹ́. Níbo lọ̀dọ̀ mi ní orílẹ̀-èdè Benin, ní kòtè Dégàkàn níbi Tunde tí ń ta mọ́tò, níbi ẹ̀yìn ọjà Dégàkàn, bí àwọn ní àǹtẹ̀kẹ́. Ibẹ̀ ni ọ̀dọ̀ mi. Ohun ta fẹ́ Ọlọ́run ṣe fún wa. Èyí fẹ́ Ọlọ́run kò lè jìnnà sí wa. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Iré o, èrè káàbọ̀sí.